أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعى أقوكم ولم أترى إكيد إخوان نبي محمد صلى الله عليه وسلم ولم تيسني كياما بدادا لا روتيني asọ̀pọ̀ fún ọlọ́run ọba náà èyí tó jẹ́ ọ̀gá ìbẹ́ dáadáa ẹrú òun náà ní kọ́ máa bẹ̀rẹ̀ lẹ́nu tí ń rántí ọlọ́run eléyìí náà jẹ́ kan nínú abala ìrántí ọlọ́run kí èèyàn máa jòkó gbọ́ọ̀rọ̀ ọlọ́run ara ìrántí ọlọ́run náà ni orí gbogbo ń kálukú wa náà kú sí jí láàárọ̀ yìí oríṣiríṣi àwọn ìlànà ló ń kálukú ti là kalẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tí má ti jí dáadáa láàárọ̀ tèmi nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ni mo fẹ́ ṣe a ó rí i pé nínú àwọn àsìkò tá a fẹ́ ṣe yẹn náà a ti ka eléyìí náà fún un ni olùsíjó rọrùn fún wa láti jókòólẹ̀ láti lè máa gbọ́rọ̀ ọlọ́run báyìí gbólómìnira ẹlòmíyìn tó jẹ pé bá ti sálámà náà ní orí ìrìn náà ni ó ti máa ṣe àgárò lọ níbi kíni níbi pa afẹ́ jẹ àfẹ́mu yìí àtúntẹ́lòmíyìn ti ń lé tó yẹ kó kò ní bá láéláé ṣùgbọ́n ọlọ́run tí ò jẹ́ káwọ́ ọmọ ilé ń tà ní báká tí ò jẹ́ ká máa dààmú lórí tí ò lè jẹ́ tiwa èyí tí ó jẹ́ tiwa òun náà lè lé ìdájú kó sì torí pé níta bá gbọ́ mi òun yóò tún gbèsè ayé wa àtọ̀run wa ṣe àwọn abẹ́rẹ́ wọn bá ta lánàá mẹ́ kọ́lọ́n kó lò láti tún gbèsè ayé rẹ̀ kọ̀ọ̀kan wa ṣe ìkẹ́ ìkẹ́kọ́ ọmọ bá ànábì náà tó jẹ́ kó lè yòye wa kó máa bá gbogbo àwọn aráalé rẹ̀ tí wọ́n nígbàgbọ́ nínú ànábì náà àwọn sọ̀hábà àti gbàǹtọ́ tẹ̀lé ànábì tó fi tíjọ́ gbóná lè kẹ́ àwọn gbogbo àwọn olùkọ́ wa pátá ọlọ́ndàkùn ìṣẹ́ṣẹ́ rẹ̀ mọ́sàbà wa san wọ́n ní ẹ̀san olóore hmm. àwọn òbí tó bí wa ìdùnnú gbogbogbò ọlọ́ndàkùn mọ́sàbà wa ṣe fún wọn hmm. gbogbo wa náà pátá tá ń kírun láàyè yìí tá ń gbọ́dọ̀ ọlọ́run láàyè yìí kọ́lọ̀ nǹkan san òun kálukú wa náà ní ẹ̀san olóore kó bẹ́ wa bí àbùkátà wa bẹ̀rẹ̀ àmọ́ sí ìyá arhamu rahim abẹ́lẹ́wọ̀n àlàáfíà hadith fifty nínú tírà tá a mọ̀ sí miyato hadith hadithi márùnléní àádọ́ta àfikà pé márùndínní ọgọ́ta hadithi náà lọ báyìí nínú hadithi yàrá Aisha ni ń sọ fún wa pé ani Aisha ta radiyallahu anha ani sallallahu alayhi wa sallam qaal. كان النبي صلى الله عليه وسلم لا يدع أربعة قبل الظهر وركعتين قبل الغداء أخرجه البخاري àdìsí ó fẹ́ sọ fún wa nípa àwọn ìṣesí ànẹ́bì nípa nǹkan jẹmọ́ àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn ìyàwó àìsàn sọ fún wa pé ànẹ́bì o ó jẹ́ nìkan tó ṣe wípé láyédèwò arba àkọ́bùlà dòr kò kí ń fi mẹ́rin lẹ̀ ṣáájú kó tó kí ìrun dòr kí nǹkan mẹ́rin náà àfáwọn ajá gbọ́ yìí torí kókò la nǹkan yẹn mọ́lẹ̀ níbí pẹ̀lú ìwáyà ilé ìtànkà yìí ṣùgbọ́n àbá àti kò yé wa yìí pé mẹ́rin tí wọ́n ń sọ yẹn ni pé ànábì kò fi rákà mẹ́rin lẹ̀ ànábì wo mọ́ ìmọ̀ ṣe ní áfílà aráka mẹ́rin ṣáájú kó tó kí irun zoro gbogbo ìgbà ká ànábì tó kí irun zoro ànábì tó ní áfílà aráka mẹ́rin àbẹ́ ìgbà ẹ̀rì kan ní kọ́bùlà mọ́dá kọ́bùlà zoro ṣáájú kí ànábì tó kí irun zoro ànábì ò fi ilẹ̀ kọ́mọ́sì ànábì máa ń fi gbogbo gbà ní nínú àwọn súnà tá ànábì wo mọ́ òun nìyẹn bákan náà wàràkà àtẹ́yìn kọ̀bìlà lọ́gọ̀dọ̀ àti rákà méjì ànábì àmọ́ àtúntì nábìlà rákà méjì ṣáájú ká ànábì tó kí irun ṣubú òun náà ní gọ̀dá ti mẹ́rin irun ṣubú ìnáwó pé irun gọ̀dá irun ìdájí wọn tá àmọ́ kí ń dájí ilé ìta kí náà yìí ká ànábì tó kí ànábì ní nábìlà rákà méjì tá ànábì mọ̀ ṣe. àbá àwọn ajo yìí wáyé pé nábìlà rákà mẹ́rin tá a sọ yìí gbọ́dọ̀ ànábì ti máa ṣe wọ́n lànàbì àmọ́ àti nábìlà rákà mẹ́rin yìí ṣáájú ká ànábì ò tó bọ́ sí àárín inú mọ́sálásí ibi tẹ́sí ń kírun ànábì ò sì náfìlà rákà mẹ́rin nínú ilé rẹ̀ kó tó wọnú mọ́sálásí. irun rákà tẹ́ bá yírí náà ń kọ́ wọn là ànábì sábà máa kírun náà nínú ilé rákà méjì náà lóun sábà máa kírun ilé ká ànábì ò wọnú mọ́sálásí. èyí tí a fẹ́ lò ń bẹ̀ nínú ọ̀rọ̀ yìí ni wípé wọ́n ṣàlàyé fún wa wípé ní ànábì sallallahu rákà mẹ́rin ṣáájú kó tó ké dóòrè nínú àwọn ẹ̀kọ́ tá a mú bẹ̀ ó pọ̀ àkọ́kọ́ bẹ̀ ni wípé tá a rántí pé ọlọ́run àti jẹ́ kó yé wa wípé ànábì tá à ń sọ yìí òun ti forí gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ pátá òun ti fi sìn tòun ti bẹ́ẹ̀ òun ní tó ń sojú kòkòrò náà fìlà yìí kí wọn làá fẹ́ sọ pẹ̀lú ẹlòmíì lónìí nù sùlùmí mi lénìí tó bá ti kírun tán irú ẹ̀ lásán lẹ́ẹ̀kan yẹn bá ti kírun tán àkárù gan orin rìn ni ó bèlè ká tó wá pé yóò tún wá sí náà fìlà abẹ́ni tó fi wípé tí wọ́n jẹ́ pé ìlú ẹ̀sọ́ fún mi o náà lòun máa ṣe ń gbogbo ìgbà kò wọ mọ́sálásí kọ́ wá jòkólẹ̀ kọ́ máa retí pé bóyá ẹni tí yóò jẹ́ ìmáàmù fẹ́ẹ́ dé rí àbí kó ṣe wípé ó ti jòkólẹ̀ mọ́sálásí òun ti àṣẹ ti bẹ lọ́wọ́ ti ṣàdúrà ṣàdúrà kó tó di pé wọ́n gbé ìrùnà ró ó kéré nígbà tẹ́lómi òrèlè ìṣe torí ìdí eléyìí anabi ọlọ́run ti fọdẹ́sẹ̀ rẹ̀ jẹ́ o tòun ti fẹ́ anabi ò tún fi àwọn náfìlà alẹ́ anabi ò sì náfìlà eléyìí ń sàwárà lójú kòkòrò káṣe kí ni o kà máa wò mọ náfìlà ti ṣe tàbá ti lẹ́wọ̀n ṣe náfìlà ń ṣèkà máa dààmú ara wa lórí àwọn náfìlà akatẹ́nì kan máa yàn lé wa lọ́wọ́ ìyá ṣe náfìlà rákà mẹ́rin fatia kan lákọ̀ọ́kọ́ wàláwọ̀ mẹ́wàá lákọ̀ọ́kọ́ wàláwọ̀ twenty lẹ́lẹ́kejì thirty lẹ́lẹ́kẹta forty lẹ́lẹ́kẹrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí kan ló ṣe náfìlà kó ṣe ní òhù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà náfìlà táwọn yẹn máa yàn fún yẹn lóríṣiríṣi tó yẹ kó mi yóò tẹ̀ tó mo ti ṣe ìtọ́ni lọ́wọ́ bí eré ìtàn ìkan sọ fún yẹn pé kéèyàn lọ lè yàn ní òhù gbogbo àwọn náfìlà téèyàn máa ń ṣe àárí gbogbo ẹ̀kọ́ látara Nábì sallallahu alaihi wasallam bákan náà nínú ẹ̀ ká tó dúró olùkọ́ àwọn nǹkan wọ̀nyí ó fi hàn wáyé pé ànábì máa àwa ọmọléèwé a ó rí i pé bọ́n bá fẹ́ ṣe waec wọ́n ní wọ́n ṣe kí ni o wọ́n kọ́ sí mọ́ọ̀k mọ́ọ̀kì yẹn túmọ̀ sí kí ni o ó ti múra kalẹ̀ fún waec náfìlà téèyàn náà ṣe náà èyàn náà náà ti ń sìn yẹn múra kalẹ̀ fún èyí tó jẹ́ ọ̀ràn yẹn ẹ wá wò ẹ rí i pé níbi mọ́ọ̀kì tí wọ́n bá ṣe náà wọ́n máa ń fún wọn ní máàkì ń bẹ́ẹ̀ náà lélẹ́ yìí náà bọ́ bá ti ná fìlà yìí náà ó gbà ládàá ó gbà ládàá kó sí ná fìlà ó tún gba ládàá lórí wípé òfin kọ́ sí ànábì pé bá ànábì ti mọ̀ sí táníyà rẹ̀ bá tún wà lórí yẹn náà. bó tilẹ̀ gẹ́sí pé orílẹ̀-èdè wa lé a kó ọ̀pọ̀lọpọ̀ àdánwò lórí àwọn wàhálà tó ń kálukú ń bá fínra nísìnyí ẹjẹ́ wo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì báyà lápèjúwe ẹgbẹ́ pé iṣẹ́ tiẹ̀ ó so má iná ẹ̀lẹ́tíríkì tá ń lò yìí tẹ́mátì múnádé gbàrà báyìí bóyá múra mọ́sálásí ni pé múra tó ń retí pé lásìkò níbẹ̀ tó tẹ́mátì múnádé gbàrà báyìí tó bá bọ́ sí ibi iṣẹ́ yóò ah kóhùn tó lọ mọ́sálásí darí bóyá sèṣin mẹ́wàá tó ah ó lè bóyá fọ́tò kọ́pì ní ṣe ni ah òun ó ti ṣe bí i fifty copies ah wọ́n lè tún múná lọ báwọn kọ̀ráyè náà fi là.

tọ́ a lo bíi more than thirty minutes tàbí jù bẹ́ẹ̀ lọ nítorí fi kírun gan ó lò mẹ́ kò ní yanjú ó ní rí sẹ́wọ̀n ṣe nígbà míì. bákan náà tọ́ba rí sẹ́wọ̀n ta ló fún wọn owó yẹn wọ lọ́nà. wọ́n àwọn oríṣiríṣi nǹkan ló lè ju àǹfààní tí ká kírun lọ. àkọ́kọ́ náà ọ̀ràn yẹn ọlọ́run tó pa wá láti ká ṣe ni pàpà jùlọ àwọn tó jẹ́ ìrun ọ̀ràn yẹn láǹtọ̀ tọ̀nà táwọn àgbà mi múra kalẹ̀ fún òun náà lèyí tá ànábi sallallahu alaihi wasallam nínú ọ̀nà kábílẹ̀ náà mọ ìmúra kalẹ̀ fún òun náà ní náfìlà jẹ́ kọ́ ọmọ ẹ̀jẹ̀ tó kàn máa wọnú ẹ̀ wù àwa náà ti múra kalẹ̀ fún bákan náà a tún ní opportunity àti tún bẹ ọlọ́run pẹ̀lú àwọn àdúrà tá ànábi sallallahu alaihi wasallam tó fi dá a lójú kó náà àdúrà tọ́lọ̀ máa gbà ni ọ̀nà bẹ́ẹ̀nà àzànẹ́yìn bẹ́ẹ̀nà mọ́dá bẹ́ẹ̀nà àzànẹ́yìn láàrin ìrun pípè àti ìkáàmù títí àwọn àdúrà tí yẹn bá ṣe lásìkò gbaná ànábì ìròyìn pàdó ànànà gbà pọ̀ wọ́n pè ìrun sánìsìn kó tó di pé wọ́n gbé ònà dúró kò sì sí náà fílà ọ̀wá bẹ̀ lọ́hùn ànábì ní sẹ́yìn balẹ̀ pàdó àtúnṣe òun gbà. torí di eléyìí àdìsí yìí fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ ká máa tún ní àwọn ìtìsíwájú iṣẹ́ olóore ó fẹ́ kọ́ wa láti máa múra kalẹ̀ fún ìrun ọ̀ranyàn ó sì fẹ́ kọ́ wa látara wípé bá jẹ́ a máa kọ́kọ́ ní àwọn ìtìsíwájú kan ni bákan náà yóò sì tún ti wá lóko pé yìí máa ní kàkún nítọ́jú ọ̀ranyàn nínú ẹ̀mí wípé ẹni tó ti títí múra kalẹ̀ fún ọ̀ràn yẹn náà ni ṣùgbọ́n tí gbogbo àwọn bá ṣe kọ́ríkọ́ máa ti sọ ọ́lá lẹ́sọ̀sẹ̀ gbági pé yọ́ sàlùwàlá ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní rákà alákọ̀ọ́kọ́ máa bọ́ máa lọ́wọ́ tí èyí lọ́bẹ̀ tó náfìlà àbẹ́tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó bá kí ṣubú ìtàn ní tó kí rákà àtẹ ìfàjẹrì ọ̀pọ̀lọpọ̀ ọgbà bẹ́ẹ̀ lómi ti bí ti ṣẹlòmí nìyẹn láàrin ọ̀sẹ̀ irú pẹ́lú mi lè kí rákàtà ìfàjì ìfàjì kí màmú tó kí kó tó kí sóbì láàrin ọ̀sẹ̀ ìṣúná ṣẹlẹ̀ ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìlú mi òwúrọ̀ àwọn nǹkan wọ̀nyí kákíyèsí àdìsí fẹ́ kù wá kákíyèsí lórí ẹ̀ lórí wípé ní bóòlù ànábì ṣe máa kí ọ àwọn ẹni tó jẹ mọ́ná fílà pàápàá jùlọ ṣáájú ká tó kí zor ànábì wo mọ́ráká mẹ́rin ká tó kí zor ànábì wo mọ́ráká méjì tá a máa kà sí rákàtà ìfẹsẹ̀ gbogbo àwọn náfìlà àwọn ànábì wo mọ fún ànábì tí máa ń ṣe ṣùgbọ́n eléyìí náà wàá túmọ̀ sí pé ẹnu náfìlà tá ànábì máa ń ṣe lélẹ́yìí o ṣùgbọ́n wọ́n kàn sọ eléyìí ìyá aṣá kàn sọ eléyìí láti lè jẹ́ ká mọ̀ pé nínú àwọn náfìlà tá ànábì wo mọ́ tá ànábì máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ bàtà ànábì sábà fílẹ̀ òun lélẹ́yìí yóò sì tún kúrò aṣákíyèsí wípé ní ká fi lè tètè máa ìmúra kalẹ̀ bákan náà nínú àkíyèsí ẹ̀ ni àwa ọmọ ẹ̀dá ènìyàn àwọn àsìkò méjèèjì yìí náà nínú àwọn àsìkò kan ni tí máa sábà fẹ́ dífíkọ́tì fún ìsẹ̀mí ayé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì láti tètè kí àwọn ìrun náà ẹ̀rọ òun súbú yìí nísìn ọ̀pọ̀lọpọ̀ alẹ́ lèmi ọmọ sùn lọ́wọ́ bóyá ń gbàgbá tó ń bá ti ń ṣe ìtọ́nù bá ti ń dààmú ẹ̀ nígbà wọn bá ṣe tí wọ́n á gbé ìrun dúró ní ṣètọ́nù yóò tún fà lọ ọ̀pọ̀lọpọ̀ wa ló ẹni yóò ní máa bá wọn rí rákàtí ìlú fàjẹ́rìkì kódà bí wọ́n tún pẹ́ jù gan ìwọ̀n ọ̀rẹ́ yẹn gan wọ́n sì kí sákòtò dìde àkọ́kọ́ nìyẹn ló fi jẹ́ pé wọ́n mẹ́sàn eléyìí bákan náà ti zoro yìí máa sábà yàtú bàbá yẹn lómi ọwọ́ àlẹ́ nu fẹ́ àti fẹ́ fi sẹ́lẹ̀ tó ń kálukú ṣe lọ́yọ̀ fẹ́ sòro fẹ́ lómi àti wọn máa fẹ́ lé rẹ̀ bòónù ó tó ṣe láti wá lè mọ ìrọ̀ àtàkejì ká jákò mbẹ́ ká mọ̀ yìí pé èyí tó jẹ́ tiwa òun náà lè tọ́ jẹ́ ọ̀rọ̀ àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn èyí tó lọ yàn wá òun ni àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn èyí tí ó béèrè lọ́wọ́ wa òun ni àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn abẹ́rẹ́ bàtà alá nínú ẹ̀ ilé ìtawí náà lọ́n kó lò láti fún gbèsè وصلى الله على سيدنا محمد وعلى آله وصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته